والسلام على من لا نبي بعده وآله وصحبه ومن سهر على نهجه واستنى بسنته إلى يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم ẹ̀dáhùn pẹ́ fún ọlọ́run ọba ọba tó láàrin gbà ọlọ́run tí ó tún ṣe rọrùn fún wa ti pàdé lónìí lẹ́yìn olùdí ọjọ́ kan títà adé lónìí tó tún lámì náà ni pàápàá jùlọ adébí ọ̀rọ̀ ọ̀run ṣùgbọ́n náà láti mọ̀ ní pé nínú àwọn àmọ́ iṣẹ́ tá a mọ̀ fi oríkèéríkèé ara ṣe ìrún ló tóbi jù ń bẹ̀ torí pé ìrún ni ábọ́mù àrùkánì ìsìlámù ìbáradà òṣèlú ìrún ló tóbi jù lọ́pàtàkì jù nínú àwọn orígun ẹ̀sìn Islam lẹ́yìn tá a bá ti mú ọ̀rọ̀ ìmọ̀ Ọlọ́run lọ́kàn fún ọ̀tàn ó tó di pé àwọnú nǹkan tí wọ́n fẹ́ sọ fún wa wọ́n yẹ ká mọ̀ pé kí ni túmọ̀ ti ń jẹun ọlọ́mọ bàbá tó láàrin dánú al-Qur'an oníkọ́sùmí ní amwalihim sadaqatan tutahhiruhum wa tuzakkihim biha wa salli alayhim ìtumọ̀ ẹlẹ́yìn ni wípé máa gbà nínú dúkìá wọn sọ́dàkọ̀tàn zaka zaka ní sọ́dàkọ̀ mẹ́rin tòtọ̀ hẹ́rọ hàn zaka yóò máa fọ̀ wọn mọ́ ọ̀tọ̀ zaki hẹ́mi bí ha wọ́n náà fi máa ṣe nǹkan tó fi máa kọ́ wọn níwà dáadáa tó fi máa ṣàfọ̀mọ́ àwọn tí ó bá kú díẹ̀ káàtó tó wà lára wọn sọ lé alẹ́ yìí tí máa wá ṣe gbogbo nǹkan yìí fọ́lọ́wọn ọba tán wọ́n fi wọ́n lẹ̀ lásán òṣàdúrà fún fáà qawluhu salli alayhim ayé ó dẹ̀ wọ̀ láhùn ṣe àdúrà fún wọn anábà muhammad sallallahu alaihi wa sallam ó ní gbogbo ẹni tí wọ́n bá pè síbi pèpè wàlímọ̀ ní kórìkọ́ ń dáhùn tó bá wá débẹ̀ yìí tí a nà sọ ìmọ̀ tó bá rí kó ń gbàwẹ̀ fálí yóò sọ líle kó sọ́jọ́ àfẹ́yìn olóòlè ìyẹn náà tó fi hàn wáyé pé nínú ayé al nínú hadith a ẹ̀rí wípé sọ̀láàtù àjọ àti ṣe ọlọ́run bá sọ wípé الأعراب أشد كفرا أبي المجمع ومن الأعراب ما يتخذ ما ينفق ويتربص عليهم دائرة الصور والله سميع عليم الله عليه سبحانه من بينهما ما يتخذ ما ينفق قربات عند الله وصلاة وعافية ntí ń ná sójú ọ̀nà ọlọ́run yóò mú ní kùrùbá tó fẹ́ fi súnmọ́ lọ wá sọ̀là wá àti ọ̀rọ̀ sí títí fi ẹ̀ka lọ́bí tó ṣàjọ àpò tó àjọ àníyàn orin kan ń bẹ aṣọ náà تقول بنتي وقد قربت مرتحلا gbogbo alẹ́gùn fẹ́ ṣe ní àjọ ọ̀rin lárúbáwá ni wọ́n ní kí ọmọ mi wá ń sọ yí pé àwọn sọ́ọ́ bá wà yìí wà jẹ́ ah bàbá mi ń lọ ní ọlọ́run mọ́jọ orí ìyẹn láàrin àjò kí ló ṣe fún bàbá rẹ̀ yẹn sọ̀dọ̀ ọ̀wà ní àlẹ́yìí kí kó máa bá ọ̀nà mísìlá lẹ́dí sọ̀láìtì àwọn mísìlú sọ̀láìtì irú bó ti sọ̀lá fún mi yẹn kí rẹ̀ máa bá ọ̀nà sọ̀láìtì kí ló ṣe báyẹn so nífìlò lẹ́bí sọ láyé tí ààrẹ ìkì irú àdúrà tó ṣe fún mi yẹn náà o èmi náà ṣe àdúrà padà fún ọ jẹ́kí rẹ̀ máa bá ọ tẹ́tí ẹni sìn fàkùtẹ́mì rí náà máa ń fa iná lè já mílíọ̀nù mọ́rí ọ̀tọ́jà ọmọ ọmọ ìtọ́sá pàtàkì ta fẹ́ lọ́nbẹ̀ ní kí ààrẹ ìkì mífìlò lẹ́bí sọ láyé bó ṣe ṣe sọ fún mi yẹn bó ṣe sọ láàtù fún mi tó ṣàdúrà fún mi ò kírù ẹ̀mọ̀ bá wà so ìyẹn máa dé ó jẹ́ wá wípé àdúrà ni gbélòun sọ̀lá ló túmọ̀ nínú èdè lábáwá ṣùgbọ́n èdè lárúbáwá àti ṣẹ̀ríà àjọṣepọ̀ ń bẹ láàrin wọn àjọṣepọ̀ tó wà láàrin wọn àjọṣepọ̀ wípé níjọ́ mi kì í ṣẹ̀ríà kọ́fẹ́ túmọ̀ rẹ̀ lójú níjọ́ mi kó dín ìtumọ̀ rẹ̀ kù sọ ní ibi eléyìí ṣẹ̀ríà ọ̀fẹ́ túmọ̀ rẹ̀ lójú torí àdúrà sáwọn pẹ̀lú lámọ́ fi ṣàdúrà fún mi tó túmọ̀ sí wípé ọ̀rọ̀ ẹnu nìkan òun ni sọ̀lá nínú èdè ṣùgbọ́n nínú ọjọ́ rẹ̀ nìkan tàrífù rẹ̀ ṣọ́rọ̀ tàrífù sọ̀rọ̀ أقوال وأفعال مفتتحة للتكبير أقوال وأفعال مفتتحة بالتكبير مختتمة بالتسليم بشرائط مخصوصة أقوال وأفعال مفتتحة بالتكبير مختتمة بالتسليم بشرائق مخصوصة nítorí eléyìí ni wípé tí a ń pè ní ọ̀run ó o ni gbólóhùn kan tá a gbọ́dọ̀ sọ àti ń táa ṣe yìí a bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú Allahu akbar tààmọ́ ń tẹ́kìrọ́ ti tẹ̀ṣọ́ ìrún ó sì parí pẹ̀lú ìgbé kásálámà ṣùgbọ́n bí ikọ̀ lọ́sọ̀ọ̀sọ̀ ó tún wá láwọn amájẹ̀mú kan tó ní í ṣe pẹ̀lú òun nìkan tó yàtọ̀ sí nǹkan mi yàtọ̀ sí nígbà tá a bá ń bá ọ̀run lọ àwọn wa ó sì mọ̀ náà الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله قال المسند رحمه الله كتاب الصلاة أول ما يجب أول وقت الظهر الزواج وآخره مسير ذل الشيء مثله سوى طيب الزوال وهو أول وقت العصر وآخره ما دامت الشمس بيضاء نقية وأول وقت المغرب غروب الشمس وآخره ذهاب, ذهاب الشفق الأحمر وهو أول العشاء وآخره نصف الليل وأول وقت الفجر إذا شق الفجر وآخره طلوع الشمس ومن نام عن صلاته أو تاه أو تهى عنها فوقتها حين يبكوها ومن كان معذورا وأدرك من صلاة ركعة فقد أدركها والتوقيت واجب والجمع لرجل دائم والمتيمم وناقص الصلاة ناقص الصلاة أو الطهارة يصلون كغيرهم من غير تأخير وأوقات الكراهة بعد الفجر حتى ترتفع الشمس وعند الزوال وبعد العصر حتى تظهر نعم شاري كتاب الصلاة òlélẹ̀ لي tẹ̀ ṣe wípé nǹkan kan mẹ́tí mo promise ní ìjẹta ọjọ́ ìmúdí padà tó fún ọ ní wípé àwọn pé a sọ rí ẹ̀ pẹ̀lú ọgọ́lọ́run kẹ́nìkan rán mi létí nínú àwọn ọ̀yá ní ọ̀la kápọ̀rọ̀ ní kí a ṣe ọ̀s lóhun nìkan kákan sàwọn èrí yẹn kàdà ṣe ká tó ṣe dárúsù tọ̀là lọ́tàn kápọ̀ ṣe òun ká ṣe bá fò ẹnìkan sọ àwọn àṣàdíìsì mẹ́ta tó sọ̀tọ̀rọ̀ àlùmọ̀tàdà àlùmọ̀tàmọ́yéza wà láti ta mọ́lẹ̀ aláàbọ̀ níbi ẹ̀nà àdà ó yẹ ká mẹ̀rí ẹ̀ tó bọ́ọ̀tù yèmítì fún onímọ̀bọ̀rọ̀ pàáfi bẹ̀rẹ̀ lónìí ṣùgbọ́n yèmítì ó ti fò tó a ti wọ́nú ilé níbi kẹ́kà tún padà sínú rẹ̀ mọ́ tòbí yédùn láì tààlà kárán mi létí ní ọ̀la àwọn àkọ́kọ́ mú yẹn kó mẹ́ ká tó tẹ̀síwájú yédùn láì tààlà ṣẹ́rí kìtàbù sọ̀rọ̀ àwọn tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ọ̀run báàbù tó wà ń bẹ̀ pọ̀ tòtórí pé báàbù tó wà ń bẹ̀ pọ̀ yẹn àwọn fòkọ̀há

náà ká tó wọ ọnù rẹ̀ ẹjá ṣe bá ti máa ń ṣe pẹ̀lú àdáwà ìjá sáré sọkọ ìdàbí mélòó kan tó ní ṣe pẹ̀lú àwọn àṣẹfò ọrùn alákọ̀ọ́kọ́ العبادة المؤقتة بوقت العبادة المؤقتة تفوت تفوت بفوات وقتها إلا لعذر العبادة المؤقتة بوقت تفوت بفوات وقتها إلا لعذر kí ní túnmọ̀ ẹlẹ́ ìtumọ̀ rẹ̀ ní wípé gbogbo ìbádà tí ẹ̀sìn bá ti fún lásìkò pé àsìkò rẹ̀ ní téèyàn ọba ilé ṣe lásìkò yẹn tó sì yájú lẹ̀ mọ́ sí ìbádà lẹ́yìn ti lọ kò lè ṣe wọn torí tó bá ṣe ọlọ́run nígbà táwọn wà lókun tí ó lọ mójútó ilẹ̀ ilẹ̀ ọ̀bẹ̀rẹ̀ àfẹ́ntọ́bá láwàwí lọ lápòjú rẹ̀ akásùnbàtàn ẹlòmíín sọ àwọn aṣẹ́kọ̀ọ́ kan tó yẹ kó sí ló bá dàgbò mọ́kànlá àbọ̀ méjìlá ló bá sùn ìgbà tó sùn nígbà tí ó jì aago márùn-ún lójú kò sí èméjì mẹ́rin pé àsìkò ayé náà ayé láti lọ àsìkò làásàyè lọ́tẹ̀ sọ irú rẹ̀ báyẹn ó ní ọdúró nte àsìkò ọmọ ọ̀bọ lọ́wọ́ tó ọjọ́ máa ń lọ ewu kí ní wà ń bẹ ọmọ àmà fi ilẹ̀ má kì tàbílẹ̀wò mo bí sí járe ọwọ́ amójútó nǹkan tó bí sí pẹ̀lú àsìkò fi wá lọ ọjọ́ ìmọ̀ká ah! ìlà kí n ké lásìkò lásàrí lásìkò rẹ̀ lọ sálàyé mi ti ewé lẹ́yìn kò di fáátà tó ìbádà yẹn ti bọ̀ ìbádà tó bá ti ní àsìkò tásìkò rẹ̀ lọ́wọ́ lọ́nà tí kì í bá ṣe ń tó ní lápèjúwe ìhìn olè ṣùgbọ́n tó bá ní àwòzòrò tí rọmọdọ́nù fi bọ́ ma lọ́wọ́ ní sáfàrì náà ọmọrọ́dín àwò àwọn ìrìdọ̀ àlíká tẹ̀mọ̀kẹ́ lẹ́yìn yóò lè bá padà lẹ́yìn so ìbára tí sẹ́rí àbájẹ fásitì sí lásìkò rẹ̀ bá ti lè lọ ìbára yẹn ti kí ni o ó ti lọ àyàfẹ́ tó bá ní جواز فعل الصلاة الأصل جواز فعل الصلاة في كل أجزاء اليوم إلا ما خصه النص الأصل جواز فعل الصلاة في كل أجزاء اليوم إلا ما خصه النص ìtumọ̀ eléyìí ni wípé ìpìlẹ̀ nínú ẹ̀sìn òun ni wípé gbogbo àsìkò ní ẹ̀rẹ̀ kí wọn bóyá lọ́sàn ni bóyá lóru ní kò sígbà tí wọ́n lè kí wọn kéèyàn tó sọ wípé ààlè kírun lásìkò báyìí àjọ̀dọ̀ rẹ̀ mo rọ̀ pàdà yìí àwọn àjọ tá wá rẹ́rìí fún yìí ń bọ̀ afáàsọ fún wa lálàyé méje tí ó ní àlàọkọ́ tó tó ṣe ní pé ṣẹ̀rí àkọ́ká máa kí òun gbà náà so aṣọ àti pẹ̀lú fún láti gbọ́ kọ́ ìdá yìí kọ́ ìdá mi wà tó tẹ̀lé onílànà fúlá fi wákọ́ ti náà ẹ̀yẹ́ ni إلا ما له سبب لا نفيا لا نفلا لا نفلا في وقت نهي إلا ما له سبب ìtumọ̀ eléyìí ni wípé nínú àwọn àsìkò tí nọ́ọ̀sù wá wà fún wípé a gbọ́dọ̀ kírun ń tí mo ní àpàrà ṣàlàyé yẹn nínú tíra àwọn àsìkò tí náà sọ́wà fún pé àjọ́rọ̀ kínú mẹ́rin so ìyẹn yẹn náà fìlà láwọn àsìkò yẹn sálàyé mi tí ilá máa láhù sábà àbí tí sábà bí bá fún ọ́n tí kì í bá ṣe náà fìlà tó ní sábà àkìkí náà ọkọ̀ tó náà ṣùgbọ́n àrùn ọ̀ràn àyàn tó bá ṣe pé ìgbà yẹn ni ọdún tẹ̀yàn tí a rí gẹ́mí ẹ̀bá èèyàn lè kí ìwọ́n tó náà yìí torí pé bóyá ìdíwọ́ tí èèyàn ní táìmù yẹn ló pùsì yẹn rí mo rò pálá yẹn mẹ́kẹ́ ṣùgbọ́n náfìlà yóò gbọ́dọ̀ yẹn náà àsìkò yẹn àyàfi tó bá jẹ́ náfìlà tó ní sábàbí lápẹjù nígbà tí òun bá ẹ̀ṣẹ̀ yọ báyìí tó mú yanyanyan tí kò tí ì mú fòsòkè sára yẹn mẹ́kẹ́ tí kò tí ì mú fò sókè kókò ní sport bí ó ti yọ èyí kí náà fi là ń gbà tìbí ẹni tó bá jí sásìkò yẹn lásìkò tí ó ti fẹ́ kírun àsùn bá àti ó jẹ sàárì tán lọ bá sùn lọ òun sàlọ aláyò kìtì torí ìwọ̀n yẹn ṣùgbọ́n náfìlà àlẹ́ yẹn lásìkò yẹn ṣùgbọ́n ẹni tó bá wọ mọ́ṣáláṣí lásìkò yẹn lèyàn náfìlà pẹ̀lú pé ó ní sábà mo rò pé agbọ́n mi ẹni tó bá ṣe àlùwàlá lásìkò yẹn náà tó bá yẹ pé náfìlà àtàlùwàlá ló fẹ́ ṣe náà lè kíláàsì torí kó ní sábà ṣùgbọ́n ordinary lè kí mọ̀ kàn fẹ́ yẹn náfìlà ìyẹn lè kí náfìlà láti ṣàlàyé mi tiẹ̀ tọ́yì àwọn akọ́ ilẹ̀ ẹlẹ́yìn tí mo fẹ́ sọ lẹ́yìn rẹ̀ yìí jámọ́ wo ló ní ṣe pẹ̀lú tọ́rọ̀ jámọ́ ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àsìkò náà ẹgbẹ́ jámọ́ tàkùdímọ̀ wà الجمع رخصة عارضة لرفع الحرج الجمع رخصة عارضة لرفع الحرج كنتم ìtumọ̀ rẹ̀ ní wípé jámẹ̀wò kákìrùn méjì papọ̀ rọ́ọ̀sọ̀ ni ẹ̀sìn kan fi ṣègbà láàyè fún wa ni ó fi ṣèdẹ̀kùn fún wa ni àárídọ̀ ni ọ̀sẹ̀ rí wa ní kò pámánẹ́ǹtì torí kó jẹ́ àárídọ̀ lójoojọ́ fi ní kí ni ó jẹ́ olóró tá a so mọ́ mo rò pé àlàyé mi ti ẹni sí agbọ́dọ̀ rí hájà fún in tó sì wà fún ni lè rọ́fà yín alharaj kálẹ̀bà àgbẹ̀ háràjù pọ̀ fún ọmọdé ni gbogbo nǹkan tó bá ti wá ilé fún háràjù fún èèyàn èèyàn lè torí ẹ̀sìn dámọ̀ bóyá payà ni bóyá òjò ni bóyá ogun lọ́wà nínú ni tí ó sì fọkànbalẹ̀ sálàyé mi ti àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti kíni o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú nǹkan tó sá fa háràjù bẹ́ẹ̀ náà ni sáfàrù náà bẹ́ẹ̀ náà ni sáfàrù náà ìtumọ̀ ilé ni wípé a gbọ́dọ̀ sọ wípé kí èèyàn tó lè ṣe dámọ̀ ìdí tó fẹ́ torí rẹ̀ ṣe ọgbọ́dọ̀ lọ mú ẹ̀sìpẹ̀sìpẹ̀kì ẹ̀lú àfò là ṣé hárọ̀jù wà ń bẹ àbí òní hárọ̀jù wọn lórí pàtàkì nínú kọ́rọ̀ mi yẹn yẹ bàbá mi sí ṣé hárọ̀jù bá ti wà ní lápèjú èèyàn wà ní school wọ́n wá ní three unit course tí yóò sì jẹ́ wípé wọ́n fi sí four ní àsìkò tó ṣe wípé 410 415 àsìkò ọ̀run tó sáàjọ́ mi yé bá ní wọ́n wá fẹ́ gbà wọn síta ní tí ó wá rẹ̀ lè wọlé fún 3 units kọ̀sà 4 units ó di 7 báyìí kò tó jáde torí bóyá 3 hours àbí jù bẹ́ẹ̀ lọ mo rò pé ara yẹn mi ti definitely tó bá wọlé exam yẹn kò ní kí wọ́n rẹ̀ kò lẹ́sí bí exam ṣe wọlé kó sọ̀rọ̀ yẹn tó kó sọ̀rọ̀ yẹn nẹ́ẹ̀sì ṣúrẹ́sì kan ló sí ọ̀rìn lọ́rùn èèyàn lé olóòrùn kò wá lè tí ọ̀rọ̀ èèyàn tọ́lọ́wọ̀n bá sùn tó tó bá ti rí báyẹn ó lè kí jàmọ̀ yóò jàmọ̀ àìlà mọ́ àṣọyọ léwòjú di harọ̀jù tó yà àìsàn harọ̀jù kan mọ́ wàá sọ fún pé kí èèyàn wá torí ẹ̀sáàmù ti jáwò lọ́mẹ́ni rẹ̀ láyé tó في كل صورة من صور الجمع دليل خاص أي واحد يكون يريد قطو قد وفن يديك دارس الجمع أنا في حرج واحد من قال أيام lápẹjú èèyàn lè fọ́ọ̀lù sẹ́ni tí ó ti dámù tààfin tí bá ń pa aná tí lè ń jò tó fẹ́ rẹ́síkù àwọn tó wà ń bẹ̀ tó fẹ́ sí àwọn dúkìá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sálàyé mi tí lásìkò yìí ní tí èèyàn fẹ́ kí ń táìmù yẹn kọ́dà yẹn lè máa parí ìjà nígbà mi tí èèyàn ní rántí tẹ́mi sì lè sọnù látàrí tẹ́lẹ̀ ìtì yọ̀bẹ tẹ́lẹ̀ ìjọ kóńdó lẹ́kí bẹ́ẹ̀ sí mọ́lẹ̀ lẹ́mílẹ̀ ìwọ́n bò lára wọn sì balẹ̀ wọ́n di kìnnìkan tó bá lọ lọ kí n gbàna kó tó so ṣe pé harrods kan náà ti dé bá tó bá yẹ pásítọ̀ àṣírí ní àyẹ̀wò ayọ̀ òkè méjèèjì so ọlọ́run bá ló mọ̀ jù náà ẹlẹ́ẹ̀kejì wọ́n ní wípé máa ń já zalahu ìjámáwò máa فالأفضل نعم. فعل الأرفق به من جمع تقديم أو تأخير من جاز له الجمع من جاز له الجمع فالأفضل فعل الأرفق به من جمع تقديم أو تأخير ìtumọ̀ ẹlẹ́ ni wípé ẹni tó bá lẹ́tọ̀ fún tọ́jú jámù ó ti ní ọ́zọ́rò tó fi lè ṣe jámù irú rẹ̀ èwo lọ́rọ̀ lọ́rùn jù òun ni oṣù kéèsì dandan ní kó sí jámù tàbí kéèsì jámù dandan ní kó sí jámù tààrẹ̀ ìtọ́ bá rọ̀ lọ́rùn jù ní kó ṣe nínú méjèèjì nọ́mbà tírì tó ní ṣe pẹ̀lú jámù àtọwà padà sínú tíra ترك الجمع مع عدم الحاجة له أو لا ترك الجمع مع عدم الحاجة له أو لا níjọ́ mi a máa ń rí àìlá tó ìdámọ̀ rọ́fọ̀ alìṣàrọ̀jì yẹn sẹ́nkọ̀ ṣíkìmà ni ó pẹ̀lú mọ́ṣàkọ̀ ìgbà ńlá ńlá dẹ́yàn fi kí jáwọn ìlú ẹ̀ lọ́rọ̀ bí olú òjò ní bala yìí ti bí ìlú payà bí ìlú ní àjọ tọ́yì tí èèyàn ò bá ní ṣáájà sí jáwọn ilé ètò dáa jù ní kéèyàn fi rẹ̀ lápẹjù èèyàn wà nínú àjọ ọ̀ wá ní ṣáájà sí dáhùn tẹ́gbẹ́ ó ní ṣe kankan lásìkò irun míì ti ń bọ̀ wọ́n kàn jókòó kalẹ̀ ọmọ òfin wọn àwọn ah, tí ń kírun láì méjì kìyà mú tèmi ọ wà máa fi táìmù yẹn rojọ́ àbíkọ́ máa fi tẹ̀ tó bá ti jẹ́ pé kò sí hájà fún mọ́ wa Muhammad sallallahu alaihi wa sallam nígbà tó ṣe ìrìn àjò wọ́n sì gbogbo ìgbà táà náà bí wà lójú ọ̀nà kọ́sùrù náà ní kí bọ̀ fáwọn ìrún tí ẹmọ́ ṣe kọ́sùrù fún ìyí tó ti dámọ́ ṣùgbọ́n àti ṣe kọ́rọ̀rù ti dé tí èèyàn bá tráfù lápẹjú mò ń lọ sí Ìkẹjà mo wá dé bága lápẹjú tàbí mo dọ́jọ́ta lásìkò àìlàpù mo wá gbé kí mo mọ̀ kí mo ṣe ń lọ tó dọ̀fú bá lọ wà àsìkò lásàrè lè dìbà mẹ́nu mọ́tò kí n tó dé Ìkẹjà ìgbà mí ìdẹ̀ ní ìdẹ̀ kẹjà kásìkò ọ̀run tó tó bọ̀ tí bá jẹ́ kẹjà kásìkò ọ̀run tó tó náà wọ́n lọ rajà ní níbọ̀ náà jà ní mo lè kí jámọ́ omi máa yẹn mo rò pálá yẹn mẹ́tẹ́ ṣùgbọ́n mo wà ní ọjọ́ ta mo ń lọ sọ́sọ́dì tí má ti dóṣòdì mo ti délé kìí sì jẹ́ pé ó ti rẹ̀ mí àbíṣẹ́ kan bẹ̀ tí mo ti ṣe kí ó rẹ̀ mí téèyàn bá kí jámọ́ yẹn kò sí pọ́blẹ́mù o ìrìn àti ẹ̀wọ̀n torí rọ́sọ ni àzímọ̀ lọ́yẹ kí yóò dìbò jù mo rò pé àlàyé mi ti bá sọ àgbà wàlà wàlà wàlà ọ̀tà àlà wàhálà mọ́lá ló mọ̀ jù náà kìtàbù sọ́lá báàbù ẹnu àpẹ ń sọ̀rọ̀ nípa àwọn pẹ̀rọ̀ wákọ̀tù ikhtiyar àti wákọ̀tù yọ̀bọ̀tẹ̀rọ̀ wákọ̀tù ikhtiyar ni wípé àsìkò àkọ́kọ́ tí mo ṣẹ̀ṣẹ̀ wọlé gan títí di àwọn àsìkò kan tá a padà mẹ́lẹ̀ mo rọ̀ wálá yẹn mi tẹ́ ṣùgbọ́n àwọn àsìkò kan náà ń bẹ tó ṣe wípé bíyàn bá kírun ìgbà náà náà èèyàn nírun ṣùgbọ́n kì í ṣe tí ìṣẹ̀rí àṣà lẹ́ṣà fún mi àsìkò là lórí mi ìlà lórí kan wà tí ó jẹ́ kéèyàn lè kí ní àsìkò tó dáa jù ṣùgbọ́n tí èèyàn bá kí lásìkò báyìí náà kò sí nǹkan tó burú láàkín nínú ọ̀run márààrún tá a máa ń kí gbogbo wọn lóníwàkùtò ẹ̀fìyà kì í ṣe gbogbo wọn lóníwàkùtò ẹ̀fìyà sáà gbọ́ mi yíra irun àsùnbà irun àyílà alápèjúwe tí wọ́n fi bẹ̀rẹ̀ ní torí pọ̀ ní àwọn àkọ́kọ́ tó anáyìn kọ́kọ́ kí sọ́lọ̀ wà lọ́sọ̀ wà tó ẹ̀yọ̀ kan lónìí ìṣẹ̀yàrò oníwà fún iye sọ̀rọ̀ sọ́láyé mi ti inú la sáré tó tẹ̀lé oníwàkọ̀tù méjì oníwàkọ̀tù ìṣẹ̀yàrò oníwàkọ̀tù iye báyìí irun iṣá àtọ́ tẹ̀lé wọn ní wàkùtù méjì wọn ní wàkùtù ẹ̀fẹ̀yà wọn ní wàkùtù ìrọ̀ aláàkìlá fi ń bẹ́ẹ̀ lọ́lámà àpàrà mẹ́nuba tó ti ẹni sí irun àsùnbà tó tẹ̀lé wàkùtù ẹ̀ wàkùtù ẹ̀fẹ̀yà rẹ̀ ó túmọ̀ sí pé nínú ọ̀run márùn-ún méjì ní wàkùtù ẹ̀fẹ̀yà ó sì ní wàkùtù ìrọ̀ nígbà tó ṣe wípé mẹ́ta yòókù kò ṣe kéni o kò lè apply ọ̀kan náà kàmọ́sà yá kí wáyà náà wọ́n ní wípé awwalu waqti zuhri az-zawal ìbẹ̀rẹ̀ àsìkò ìlú ẹni wásìkò àsìkò ẹ̀fìyàrí ẹni pàtìlẹ́yọ̀ kan tó ní ìgbà tí ìrun àyílà tí a sọ pé àyílà ti wọlé wọn ni ìgbà tí zawaalo ṣàmùsì bá ṣẹlẹ̀ zawaalo ní wípé kí ọ àtàrí ṣẹlẹ̀ kí sáà ìdílé oòrùn ti ń yọ ní ọ̀dọ̀ wa ń bi ìlẹ̀dẹ̀ tí èèyàn bá kọjú sóòrùn báyìí tí oòrùn wa dojú kọyàn tí ń sàyàn lójú báyìí lè bá lọ bẹ́ẹ̀ títí yóò jẹ́ bí èyàn rí pé á ah, dédé iwájú orí mi lòrùn ṣe tí ń sánmi ní orí àṣìpá ilẹ̀ òjò tó bá yá yóò bọ̀ sí dédé bí àárín orí tí yóò rí pé ọ̀run ti wà ní àrùn gbẹ̀gbọ̀n sánmà á padà sọ̀rọ̀ lórí àsìkò yẹn náà àṣìpá ilẹ̀ òjò tó bá ti di pé ń tó yàn ń pàkọ́ àṣìpá ilẹ̀ òjò ìyẹn náà sọ pé ọyẹ àtàrí tí èèyàn bá dúró báyìí ó ti bọ́ sẹ́yìn pàpọ̀ èèyàn ọyẹ àtàrí èèyàn náà láìláìlá ṣùgbọ́n ní òòrùn ti yẹ àtàrí wọ́n làwọn bàbá wá sì máa fi ma àsìkò òun gbà ẹ̀ wọ́n wà lọ kòkò sáàgó ṣùgbọ́n wọ́n máa fi tóòrùn ti yọ tí wọ́n bá ti kọjú sí báyìí tí wọ́n rí wípé ìpàkọ́ ní ti ń sáwọn wọ́n ní àwọn ah, ti àtàrí ẹja lọ kí wọn kò ní ìdí fún àgọ́ ayé ìṣẹ̀lẹ̀ ládá lágọ́ àtọ́ ní application mo rò pa àdán mi yé já aago méjì láìláì ní ó ti máa ń pa ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ Yorùbá sáàgó méjì àgó méjì nínú lásàrè àgó mẹ́rin láti gbára ìdí mo fẹ́ ṣe dáadáa tó bá ṣe ké tó bá kọjú báyìí sí oòrùn nígbà tó oòrùn débi nígbà tó ṣe díẹ̀ oòrùn bọ́ síbi àtàrí orí rẹ̀ báyìí wọ́n ń san láàrin orí ọ yàtọ̀ síbòmíì tó ti kọjú sóòrùn báyìí tó yẹ kí déédéé ìgbà tó yẹ kí oòrùn ọ wà níbi kọ́ máa san láàrin orí ìdè tí yóò ti máa san ọ́

bí òòrùn bá ṣe ń bọ̀ wá báyìí dédé ìgbà tí ń ṣe dédé ojú tí ń ṣe ojú ẹ̀yìn ọmọ wò nígbà tó bá di pé ó dé àṣàrí òun tó bá ti kébi tí òòrùn ti ń gba àárín sánmọ̀ ni àti ní tí àárín mọ́lẹ̀ tó jẹ́ gíun àtàbí ìgbàlẹ̀ yẹn òun àti òjìjí rẹ̀ wọ́n parẹ́ mọ́ra wọn láàrín òjìjí yẹn ó nà ró mọ́lá tó bá ṣe kébi tí òòrùn ti máa ń fọyàn ń dè tí ò ní fọyàn láàrín orí ìgbà tó yẹ kí òjìjì yẹn wọ́n nàró mọ́gí yẹn lára yẹn ọjọ́ kan déédéé lè ìtọ́ kan yẹn wà wọn èèyàn ò díẹ̀ tó yọ kan yẹn tó yẹ nígbà tó yẹ kó lẹ̀ mọ́ ara yíyọ tó yọ kan àwọn àmọ́ tó bá pé ìlà yẹn kò mọ́ pẹ̀lú ń ta ó mú tí ò tí ó sì dọ́gbàndọ́gbà mọ́ òun ti yàtà iná níbẹ̀ ṣùgbọ́n kì ní tá ayọ́ ẹlẹ́yẹ oní à ń pè ní fẹ́ẹ̀bù zawal ṣàlàyé nǹkan inú jẹ́ wọ́n sọ wípé wà á àkèrò hù ìparí rẹ̀ ìparí àsìkò rẹ̀ masiru zille kulli shay'in masiru zille shay'in mithla nígbà tí nǹkan àti òdìdí rẹ̀ tí wọ́n bá gùn dédé ara wọn ìtumọ̀ rẹ̀ nìyí ṣẹ̀ǹkẹ́ a ní òrùn yẹn ó yà àtàrí lásìkò ayé látìkò bó ṣe yẹ àtàrí tásìkò ayé látọ̀ yẹn òjìjí tó yẹ àtàrí yẹn yóò ọ̀rọ̀ tí ń tí báyìí nísàlẹ̀ níta mọ́lẹ̀ yóò àmọ́ gùn sí wọlé láyẹ̀ sáàgbọ́mìye láàásáàrí ọwọ́ rímà ọwọ́ lẹ́mà ṣùgbọ́n tó bá wá ṣe wípé ibi tí òun ti máa ń sẹ́yàn ní dèjì ní àtìpọ̀ rí òtí ìtàn a lọ mú kíní tí mo ní ká mú pa máa ń gbà a wà fi kún ilé ìtì òjìjì tí ń lọ ńlẹ̀ lẹ́hùn tó ti ṣe déédéé object wọn wà fi kún ó dìgbà tó bá tó ogun tó dìjì wọn àti kíní fi kún ìgbà lásìkò ayé là lọ ìyẹn níbẹ̀ lásìkò lásàrì mo rò pọ́rọ̀ yẹ kó yẹ wa báwọn ìyẹn ló jẹ́ wọ́n sọ yíké síwá fáyé ìzàwáàlì láìsí fáyé ìzàwáàlì ń bẹ ni o níbi tí ó bá ti bùkátà sí tó bá yẹ kébi tó bá ti bùkátà sí ọjọ́ ọ̀dọ̀ jẹ́ máa fáyé sí ìzàwáàlì àwọn èèyàn wá mọ́rùn kí fáyé ìzàwáàlì yẹn kò sí ti ń jẹ́bẹ̀ kò sí ti ń jẹ́bẹ̀ wà àdíyé tó wà lórí ẹ̀ tó sì wà lálàáfíà tó sì kan tó sùn múnú pálá ayémẹ̀ tí ẹ̀ fáyì àsìkò irun àìlà ní ẹ̀ kò sí lásìkò míì tó yàtọ̀ sí àsìkò tó àsán yà àsìkò ìkìyàrùn gbogbo láti gbà tó ọ̀run bá ti yàtàrí tí nǹkan fi gùn tó déédé object rẹ̀ object tààrí mẹ́lẹ̀ àtòjìjì náà fi ṣe déédé ara wọn àsìkò sígbà tí yàn kírun àìlà ìgbà náà tí ó kírun mo rò pé ọ̀rọ̀ yẹn kílẹ̀ àṣìwà wa náà wà hùwà ìgbà tó jìjì nǹkan ṣe àti ìntàrí mọ́lẹ̀ ṣe dédé ara àwọn yẹn ìmọ́tẹ́tìlẹ̀ tó dì báwọn lásìkò irun ayé látán ní irun lásàrí sí wọlé wọ́wọ́ awọ́lẹ̀wà kọfẹ́ lásìrí ìyẹn ní bẹ̀rẹ̀ irun lásàrí àsìkò yẹn ọmọ wa lọ báwọn títí títí títí títí tí ọmọ fi pààyàn pàtó ẹ̀pẹ́ àrẹ sálàyé mi ti títí tí hátà tasfarọ́ àṣàmù títí ọ̀run yóò fi yẹ́lò àsìkò yẹn dìgbà tí òòrùn ó fi yẹ́lò yẹn àsìkò yẹn fi yàrá o sálàyé mi ti àsìkò kíni o ní àmì sọ pé wà á kérò hó máa dá mọ́ ti ṣàmùsù báyìí lọ́wọ́ á nàpìyà ṣùgbọ́n ìparí rẹ̀ ìparí rẹ̀ ní ìgbà tó bá ṣe wípé òòrùn wá ti wá di wípọ́ wá mọ̀ yẹn ṣùgbọ́n tó ń bá fẹ́ wọ̀ nígbà múnapá láyé mẹ́tì ìgbà tó rùn bá pán tó ń yé lò yẹn àsìkò ẹ̀fìyà rẹ̀ ló pa ní tìlọ ṣùgbọ́n àsìkò yìnbọn tẹ̀rọ ọ̀rùn rẹ̀ títí tí òun ó fi fẹ́ wọ̀ títí tí òun ó fi ṣe kìnnì tí ó fi fẹ́ wọ̀ gẹ́gẹ́ bó ti jẹ́ pé àwọn nǹkan kọ̀ọ̀kan tọ́ka sí sáláyé mẹ́tì ṣùgbọ́n àsìkò ẹ̀fìyà oníkan tí wọ́n sọ yẹn múnapá láyé mẹ́tì yé wọ́n á wà lówọ́kọ́ tí alimagrebi ẹ̀yìn rẹ̀ wà ń bí pẹ̀lú ọgbọ̀lọ́wọ́ bàbátọ́lá hadith wà lórí rẹ̀ hadith Bukhari Muslim àti bẹ́ẹ̀bẹ́ àti bẹ́ẹ̀bẹ́ lọ ìbẹ̀rẹ̀ ẹ̀rún Maghrib ọ̀hún ní ghurub ash-shamsi ìgbà tó ọ̀run bá wọ̀ tó ọ̀run bá ti wọ̀ tán báyìí ẹ̀rún rẹ̀ ní ìgbà tí àwọn pàpà tàbí tamọ́kù tó bá wọlé mọ̀lùpàlà èmìtì tamọ́ ọkọ àbí àwọ̀ fapá oníkíní tó máa ń pa yàn ní sámà táwọn èèyàn máa rò wípé ọ̀rọ̀ ní kí èsì sọ torí ọ̀rọ̀ dàbí bọ́ọ̀lù òun fẹ́ báyìí rẹpẹtẹ ní àwọn pápá ní ń jẹ́ wọ́n sì máa ń pè ń tọmọ ọkọ torí tẹ lo oko rọ̀lẹ́ lọ́wọ́ bá ń wò táìmù sì wà torí ẹwà máa ṣe ni ọmọ mi sọ fún kí yóò rí pẹ́lẹ̀ ti sún ní ń ọmọ mi lè má mà tàbí kí àwọn ohun tí wọ́n jẹ́ àwọn ẹranko tí wọ́n jẹ́ wáṣí tí wọ́n ti máa jáde kan lọ sí ilé sígbà tí máa ń bọ̀ látọ̀kọ̀ ní fún ìpè ní tàn máa sí oko torí pé ìgbà tí máa sàwọ̀ oorun sì wà mo sáfẹ́ kọ ọmọ fẹ́ parí ìgbà tí mò ń ṣe lọ́wọ́ mo fẹ́ ṣe ẹ̀ka náà tí kìnìún bá wọlé báyìí okùnkùn okùn wà á lọ bàjẹ́ ó lè lọ kẹ́sẹ̀ bọ́ta kúté nígbà tí bá ń bọ̀ wálé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó aṣàfàkùlà yorùbá ẹnu tí ṣàfàkùlà ahmar yẹn tó bá ti wá wọ̀ yẹn wọ́n wà áwọ̀ lulẹ̀ ìṣà òun ní bẹ̀rẹ̀ ẹnu ìṣà wọ́n tó ikhtiyar wà áhìrùhù nisful rẹ̀ ní àárín gbogbo òru àárín gbogbo aláàfíláàfín fi ìlànà àtúgbẹ́ ìdìtọ́ lálàáfíà wọ́n pa láyé mẹ́tẹ̀ àwọn tó bọ́ wá sọ wípé wá tó ẹ̀bọ̀tẹ̀rọ̀ rí wà wọ́n wà ní láti ìgbà yẹn títí di ìgbà àlìfájàrí wọ́n ni wá tó ẹ̀bọ̀tẹ̀rọ̀ rí lákínà ọ̀pọ̀lọpọ̀ náà àwọn onímọ̀ sọ pé bẹ́ẹ̀ kọ́ kò lálàáfíà torí wípé kò sí ẹ̀rí kankan tó sọ pé ìmùtídáàdù wà fún àsìkò yẹn dàsìkò yẹn wà é ńlá a sọ wípé wọn àsọ̀bá náà ìmùtídáàdù wà fún títí dàsìkò àìlà sálàyé rẹ̀ sí a jẹ́ wípé àsìkò tó dáa téèyàn máa ń kírun àìlà kíyàn lọ lára díẹ̀ dòru ó sì máa bọ̀ mọ́ yàn lọ́wọ́ o mo rò pàlàyé rẹ̀ sí àwọn mẹ́wàá ìṣọ́ àyàfọ́ àwọn mẹ́wàá sọ wípé sólófò láìlì wá ní wàtò ẹ̀fìyà láti ìgbà tí sáfàkọ̀ ti wọ̀ títí di sólófò láìlì sálàyé rẹ̀ sí wípé sísún di nísùn láìlì yẹn fún ẹni tó bá ní làrúrí mo rò pálá yìí mìtì ṣùgbọ́n mi dé njẹ́ ìrìwá kò tó sì lálàáfíà ní ìkẹ́ láti ìgbà tí kò bá ti wọ̀ báyìí títí tí ó fi di àsìkò ìran ìṣá yìí àárọ̀ ìrun àsùbá òun ni gàtà al bá yọ al-fajru ìyànjẹ́ sọ pé ìṣàkọ̀ torí kí fájírù alkazib ìyẹn láyà ṣàkọ̀ sálàyé mìtì òun ó kàgùn lọ́bá ẹ̀yìn yóò sì pa ń tiẹ̀ ṣùgbọ́n ti bí yẹn òun ó máa fa òkùnkùn yá ń tiẹ̀ ní funfun funfun ọmọ hàn láàrin òkùnkùn ìyẹn ni alfájírù asọ́ọ̀dọ̀ ìgbà yẹn sì láàgbọ́dọ̀ jẹ́ sáré mọ́ ìgbà yẹn náà sì nínú àsùnbàtò wàá xèrò hó tùlọ̀ àwọ̀ àṣàm ìparí rẹ̀ òun ìgbà tí oòrùn bá ṣe kí ni oòrùn bá yọ tí oòrùn bá ti yọ báyìí àsìkò rẹ̀ ti ó ti bọ́ máa yàn lọ́wọ́ kọ mọ́ wàá wọ mọ́ṣáláṣí láago mọ́kànlá àbágo mẹ́wàá kọ́ ọlọ́ǹkà a abdullahi bin ó wà muslim àti àwọn àhàdíìsì míì náà tí mọ́ Bukhari náà gbà wá tí mọ́ Muslim náà tún gbà wá ti gẹ́jẹ́ ń ká ilé ìtorí àṣì hadith Abdullahi ibn Amr ibn al-As wala nabiyy Muhammad sallallahu alaihi wa sallam àtàrí وكان ظل الرجل كطوله وكان ظل الرجل كطوله tó ṣe rí pé èèyàn tẹ́kùnyàn náà lè di ọ́bjẹ́tì tó náà bá dúó bá ń sọ pé kárí nǹkan mọ́lẹ̀ torí ká mọ́ bá dúó sínú ọ̀ràn tí nǹkan èèyàn àti òjìjì rẹ̀ tí yàn bá fi dèdè ààrẹ sálàyé mi tí ó máa lámúyà lórí làásọ̀rọ̀ tí làásàrè ọba dé wọlé torí pé tí òjìjì èèyàn bá ti lè ṣe déédéé èèyàn yẹn làásàrè ti wọlé àyàfi àsìkò tí a bá bùkátà ti fọ ìlòkù kàmùdàdì wàwọ́kọ̀tù làásìrí máa lámùtà fárọ̀ sàn àsìkò ọ̀run àrùn làásàrí náà títí títí tí ó fi di wípé kí òun tó yẹ́lò tó fẹ́ mọ̀ ìgbọ̀lẹ̀ torí tí bá ti ń yẹ́lò yẹn ìmọ̀lẹ̀ rẹ̀ tọ́pọ̀ ìyàn ti ń dínkù ọ̀fẹ́ wọlé nù mo rò àsìkò ọ̀run magrebi lọ́kùn ìgbà tí àṣàfàkò àṣùmọ́ tí ó bá ti wọ̀ ni ó túnmọ̀ sí pé láti ìgbà tí oòrùn ti wọ̀ oòrùn ọwọ̀ ń tiẹ̀ o kọ́rọ́sù bọ́ọ̀lù oòrùn yẹn yọ wọ̀ o sọ tó oòrùn bá ti lè wọ̀ báyìí títí tí àṣàfàkò àṣùmọ́ tí ó fi wọ̀ wọ́n bá kó tó sọ láti àìṣá ìlà nísìlẹ̀ ìlú àwòsàpọ̀ òun ni títí títí báwọn láti àṣàfàkò ti wọ̀ títí di àárín gbùngbùn ìlàjì àárín gbùngbùn tó wà ní òru bàbá kan tó sọ̀rọ̀ àti sọ̀bí àsìkò ọrùn àyàsùn bá mẹ́ńtù lọ ìfàjìrì láti gbà tálífà jàrí bá ti yọ mọ́rẹ́ làmùtà tó lọ yí àṣàm ní òpin ìgbà tí oòrùn ọba ti ṣe kíni o tí oòrùn ọba ti yọ wa ẹ̀rí náà

ẹni tó bá sùn gbàgbé ìrùn kan tàbótì ni tí ò rántí ìgbà tó rántí lọ́jọ́ lọ́kìnrin yẹn èmi dé kò ní wo àsìkò mọ́ ńgbà àsìkò ọ̀run tiẹ̀ ní ẹ̀sẹ̀ tó bẹ́ẹ̀ náà ni tó bá jí bó ṣe jíun àsìkò ọ̀run tiẹ̀ náà ẹ̀sẹ̀ ni bẹ́ẹ̀ ẹ̀sẹ̀ tó lọ́jọ́ wọn sọ pé wàmọ̀ náà máa ń sọ láti tè ẹni ó bá gbàgbé tí ó kírun tó ẹ̀kọ́ kí a ó sàhánà tàbó

wọ́n rọ̀pá láyé mi tí a ní sọ wípé kò kírun yẹ àdáàn pé kọ̀dọ̀ òun ló ṣe tẹ́ràn pé yàtọ̀ wà láàrin ẹni tó kírun àdáàn àti ẹni tó ṣe kọ̀dọ̀ ẹni tó kírun àdáàn ni pé láàrin àwọn àsìkò tá a pè nínú kọ̀ọ̀kan lókì ẹni tó kí kọ̀dọ̀ á ni pé ó ní ìdíwọ́ kan títí gbogbo àsìkò yẹn wá fi lọ tó bá gbogbo àsìkò yẹn ò tí ì lọ kúrébéjá àsìkò yẹn sàtò kírun rákà kan àsìkò tó ìṣ ṣùgbọ́n sásìkò yẹn bá lọ ṣùgbọ́n ó ní ọdún tó jásìkò ọbọ́ ma lọ́wọ́ ọ̀dọ́ òun lọ́sí ó sàrùn tó jẹ́ ni mo rẹ̀ wá àdírí àtọ̀tọ̀ wà láàrin méjèèjì ṣùgbọ́n wàmí ní àdọ́rọ́ka wàmí kí á nà máa dọ̀ ọ̀rọ̀ ẹni tó bá láwọ̀ àwí tó pé àsìkò tó kù lẹ́nu àsìkò òun tó kì pàkọ́dá dọ́rọ́ka ó ti bá ọ̀ràn yàrá قال والتوقيت واجب التوقيت wọ́n ní kí é ti fi àsìkò sí ìrùn pé àsìkò báyìí ni ìrùn báyìí àsìkò báyìí ni ìrùn báyìí kó sì jẹ́ wípé àsìkò yẹn lè yóò kí wọ́n ní wáàjì ọ̀ranyàn ni láàkí tí ọ̀ranyàn ni àbí májẹ̀mú àṣàṣẹ́wò ni wípé àtàwọn pé tó ṣàrùkọ̀ àtàwọn torí pé wàjúbátù sọ́lá wọn kéré ní ipò àti ìdájọ́ ṣíṣòro kò sọ́lá ìyẹn ni ó wà fàájú jẹ́jẹ́ pé nǹkan mẹ́ta kan bẹ̀ tó yẹ ká mọ̀ mẹ́yẹn ó yẹ ká mọ̀ ṣòro kù ó ṣarku sọ̀lá òun ni máa yuqlabu fi'luhu máa yuqlabu fi'luhu qabla ad-dukhuli fi sọ̀lá ما يقرب فعله قبل الدخول في الصلاة ويقرب استمراره إلى الفراغ منها ما يطلب فعله قبل الدخول في الصلاة ويطلب استمراره إلى الفراغ منها ما مجمونون كنت مجمونية ìtumọ̀ rẹ̀ tó ṣe pé ẹ̀yin náà mọ̀ pé àwọn táwọn pè ní mọ́jẹ̀mú yẹn síwájú ni a ti gbọ́dọ̀ rí síbẹ̀ lápẹ̀jù rẹ̀ káṣẹ̀kù òun ọ wọlé síbi síwájú òun bẹ́ẹ̀ náà rẹ̀ kọ́ sẹ́tùrù làwọ́rọ̀ nǹkan síwájú òun nìna a ti gbọ́dọ̀ lọ́bù rẹ̀ kó tó bẹ̀rẹ̀ nǹkan mara síwájú kí lẹ́yìn ìgbà náà

sẹ́rí tàà sọ yẹn náà kìí ti sọ́lá nìkan sọ́rọ̀tò alẹ́ ìbádà ní tí ó ti yé nìsìn sọ́rọ̀pù rẹ̀ nìkan alẹ́ ìbádà àjízáwù alẹ́ ìbádà tí wà máa yàtò ha tí ń jẹ́rùkù rẹ̀ ní àjízáwù alẹ́ ìbádà tí wà máa yàtò ha ìtumọ̀ ilẹ̀ ni wípé in tó ṣe wípé orígun ìrun ni tẹ́gẹ́ táà bá rí ààlẹ́ sọpá àti hùn tó kírun tí òrùkú tó sì jẹ́ pé ìrun gan wọ́n ń dà á fún òrùkú nínú ìṣẹ̀ríà síbẹ̀ náà ẹgbẹ́ kọ́ fàákí tó yẹ pé ara orígun kan pàtàkì nínú ọ̀rọ̀ ní kí ni ọ̀rọ̀ ní ọ̀rọ̀ kọ̀ ọ̀rọ̀ tàbí tó kírun tí ò forí kan ló kírun ló fi lẹ̀ inú eléyìn ò ní ọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ tó ṣe wípé ẹni tí ò bá ṣe ṣàrùtù náà kò ní ọ̀ tàbó tiẹ̀ ṣe níbẹ̀rẹ̀ ṣàrùtù yẹn bàjẹ́ láàrin ìrùn kò ní ọ̀ jírí báyìí ni amẹ́lẹ̀ wà jìbà máa jálà jàlílù على وجوبه ما دل الدليل على وجوبه من أفراد العبادة من أجزاء من أجزاء العبادة من غير تعلق بما بماهيتها ما دل الدليل على وجوبه من أجزاء العبادة من غير تعلق بماهيتها ẹ̀ẹ́dẹ̀ sí àwọn yẹn àwọn yẹn àwọn tó bá jẹ́ wájìbá sí àwọn ni tó ṣe wípé arẹ́rìí tó sọ fún ayé pé ọ̀ràn àyàn ní ká ṣe wọ́n níbi ìrun tó yé nìsú ṣùgbọ́n òun sára máa hí yà ìrun bí àtẹ̀síwé fi rọ̀kọ́ rọ̀kọ́ gẹ́gẹ́ lókè òun a máa tẹ̀síwé fi rọ̀kọ́ tọ̀wájú àwọn tíra fífí onímọ́ta yẹn ni rúkìnù ṣíṣe tàṣáhùdù yẹn ọ̀nà yẹn tó yẹ báyìí ní tó àwọn àzùkárù àlèǹtẹ̀kọ́ọ̀lì yẹn lórí wọn àwọn yẹn gbogbo wọn tó wà nábì òkèrùn láìṣe bẹ́ẹ̀ ó sì ń ta fún ìjà àkọ́ àmì ìmọ̀nà pọ́nà ó yọ wá ní láàkì àwọn wàjìbáàtì yẹn wọ́n máa ń pín ti irun yẹn wọ́n máa ń pín sí méjì wọ́n máa ń pín sí wàjìbáàtùn fi sọ́láti wà wàjìbáàtùn lè sọ́láti واجبات في الصلاة وواجبات للصلاة àwọn tó yẹ pé ọ̀ràn èèyàn ni wọ́n nítorí pa àfẹ́ kírun ọ̀ràn èèyàn ni wọ́n nítorí pé àfẹ́ kírun àti àwọn nǹkan tó yẹ pé ọ̀ràn èèyàn ni wọ́n lórí ọ̀ràn àwọn tó bá jẹ́ wà àdìbá tó ń fi sọ̀rà ọ̀ràn àyàn orí ìrò téèyàn bá kí wọn láì ṣe wọn ìrìnà rẹ̀ bàjẹ́ tí aláyẹ̀ mi tẹ́kọ́ bí ìlùkùlánà ọ̀sọ̀rà àyàbí tó bá fi sùjúdù sáàwì ṣe jábù fún wọn tí ó ti yẹ́yìn sùn kí yàn ìrìn ṣe kọ́mọ́ tàṣáwùdù àárín méjì kò dẹ̀ tó ṣe ti sùjúdù sáàwì kò ní ọ̀ pẹ̀lú kọ́kọ́ kírun bìkẹ́fì yá ti yá sí fàtìhá ẹlẹ́mọ̀ṣọ̀rọ̀ tó ti ẹni sìn ṣùgbọ́n àwọn tó bá jẹ́ wà dìbà tún lè sọ̀rà wọ́n jẹ́ ọ̀ràn àyàn ṣùgbọ́n ọ̀ràn àyàn ni wọ́n bọ̀wọ́n yẹn sí ọ̀ràn àyàn nínú orí ìrùn àwọn yẹn kódà wọn ní ṣojú ìdùsà ló kẹta tí yóò bá ṣiṣẹ́ èèyàn ni bí alẹ́ àgbà ọ̀ràn yẹn ní kápẹ́ ìrùn tá àbá kí ọ̀rùn tá àbá kí wọ́n yàn tó yẹ báyìí nìsí torí kí wà dìbà tún lè láti sọ̀rà kì í sára àrùn gbára wà jùbá bẹ́ẹ̀ náà ní tàbá fẹ́ kírun jàmá kí sáfó súnmọ́ra wọn wọ́n ráyàn ní kí sára ṣe wọn wọ́n láàláhù mìnájìlì zálíkà láwọn afáàfi àjáza wípé inú tó ṣẹlẹ̀ nísìn àwọn èèyàn lè jàmá sára èmi dé irun yẹn ò bàjẹ́ báwọn yẹn ṣe ń fi distance lẹ́yìn irun yẹn ò bàjẹ́ torí pé kìí sára àrùn ṣùgbọ́n ara nǹkan tó sọ̀rọ̀ yẹn láti kí wọn jàmá ni kò yé báyìí nísìn tí ọmọ kéjé mi gẹ́gẹ́ bá dárùn mi kí nílé tí ọ̀sẹ̀ náà kan lẹ́gbẹ̀ẹ́ ni tàbí èmi àti ìyàwó mi nìkan la kírun sẹ́ni pé jàmá náà ni wa ìyàwó sì wà lẹ́yìn distance sì wà láàrin wa tí mo nírò àbí mi ò ní alérò náà wà fi kí jàmá sára yẹn mi ti so irú ẹ̀ náà ni irú yẹn bá wáyé wàjìbátún lè sọ́lá ìtì wàjìbátún lè sọ́lá ìgbẹ̀gẹ́ nìkan náà àti wá ń kírun bẹ́ẹ̀ tó mọ̀ bá wá sàzùkárù ní foríkanlẹ̀ àbí ọ̀sàzùkárù ní lòkú tí ó tún wá sí sùjúdù sáàwí tó fi ṣe dábùrù fún òníhùn mọ̀rọ̀pálá yẹ̀mẹ̀ tí tí ó wà tàwọn fi tó ibi wájìbún ẹ̀dà kan sọ̀rọ̀ sí orí ẹ̀ tàbí kákọ̀ wájibun li shar'iyyatihi li shar'iyyatihi alẹ́ sọ́bà yẹn náà pé torí pé ṣàrùtò ní ó sọ̀rọ̀ àyàn torí pé ṣàrùtò ní ṣe kó ti kọ yádà rẹ̀ báyìí wàlìjámẹ̀wò lẹ́ọ̀dọ̀rin káṣí jámẹ̀wò àti bá kà tán tó ipá àti sọ́gbà àwọn ọkọ̀ wáyé ìdìyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbí káàkà yòókù yẹn ní ọ̀la kàpàrẹ̀ náà wàlìjámà ìwòlẹ̀ ọ̀dọ́rin já ìzọ̀n káàkì ìrùn ní jámọ̀ káàkì jámọ̀ káàkì ìrùn méjì papọ̀ láwọn àrùn tá a mọ́ ń jàmá àwọn ní ìrùn àìlà márùn làásàrẹ̀ àti ìrùn mágírèbì márùn ìṣà wọ́n bá wọn sí níbi ẹni tí ó sọ wípé ìkan ló lékè ó lékè kan ọ̀ kò sí tíyàn lè ṣe jámọ̀ rẹ̀ ẹnu méjèèjì mo rò pàlàyé mi tí ìyàn lè ṣe jámọ̀ ẹwò àyílà mọ́ làásàrì torí pé àní ìdìdẹ̀ lílùn fọ́s mo yẹ kó di ẹyin bá wọn àdìtọ́kọ́ ìdà yẹn lẹ́ẹ̀kan so bó ti wá tó ṣe pé ẹ̀rí tó wà ẹ̀rí tó wà fún ká ó ti pé pẹ̀lú bákan náà a lè ṣe magribi máa ìṣà ṣùgbọ́n kò sí jámọ̀ ẹwò láàrin ìṣá àtàṣùbà àti àti láàrin fájúrú àtàílà kù sí jámọ̀ láàrin méjèèjì jámọ̀ wà láàrin àílà àti aláàsù wọ́n sì wà láàrin al-maghrib wal isha fákọ̀ ìrìn méjì tá a máa ń jámọ̀ àmọ́ra wọn ni bẹ́ẹ̀ ni ó lẹ́tọ̀ ká jámọ̀ òun àmọ́ aláàsù àbẹ́ tó bá fẹ́ kí wọ́n fẹ́ máa darẹ̀ láàmù tàbá fẹ́ máa tàmọ́ záhábà lọ torí pé gbogbo aláàmù yìí pé bá dàlù máa ń gba hókìmù mọ́gbàlì tábà ti lè fi nǹkan kí ló mọ́ tàyámọ́ mọ́ gbajúgbò dájọ́ àlùwàlà lọ́mọ gbajúgbò àwọn àkọsọ́ ìsàlùwàlà ìsọ́bà kò lè ní díkọ̀ ìkè ìyà torí ìtọ́lébùlẹ́ ìlú gbọdọ̀ mọ́ sọ̀rọ̀ bí akẹ́kọ̀ọ́ ni ká

ọ ìdáyẹ̀ làwọn èèyàn gbọ́ yìí dán fi kó sínú ọmọ mistake wọn pé ààrẹ rí pa náà kí ìdáhùn ọ̀gẹ̀ni kò ní ìdí kò ẹ̀rí àmù yẹn ti kó sínú ìwọ́n fẹ́ sí taxis lọ́lọ́ mẹ́rin taxis wọ Allahumma àyàfi ẹni tó bá kí àyílà lásìkò tí ò sí dàpọ̀ másìkò lásàrì bí ẹni tó kí jímà lásìkò tó hajjari àfẹ́ni tó bá kí tí ò sí dàpọ̀ mọ́ àyílà tó méjì ní jímà ni a Juma, kí jùmọ́ lásìkò dùhà bí táìmù tá a máa ń kírun ìdì yẹn sálàyé mi tiẹ̀ bẹ́ẹ̀ ni a lè kí kódà kásọkó dàsìkò ìdì lọ torí ìdì gan kí sásìkò tó yẹ ká máa kí láǹkì lásìkò dùhà láǹkì bí ara kí sásìkò tó yẹ ká máa kí yẹ kó máa yá jù bá yẹn ṣùgbọ́n tó bá mọ̀ wípé irun làásàrì irun ayílà gẹ́gẹ́ tẹ́lẹ̀ àti irun asùn irun àsìkò àwọn méjèèjì tàdákùlù àmẹ́ ìgbà tí kan tán nìkan bẹ̀rẹ̀ tí a mọ̀ kí immediately tí irun ayílà ń tán báyìí irun asùn ìmọ̀ wọlé sọ́tọ̀ bá tábà bí kí jí máa tàn gan irun làásàrì gan ó ti mọ̀

yóò ní tí yóò bá kí jámáwò mẹ́rin níbi àti ṣáyìn ẹ lọ sọ dáadáa gbogbo ẹni tó bá jẹ́ kí máa záàbù rẹ̀ ní pé àkìkí jùmọ́ àti àṣírí papọ̀ ẹ̀ẹ́rì wípé máa záàbù rẹ̀ náà ní pé àkìkí àṣírí àti àìlà papọ̀ àìlà àti àṣírí gan sálàyé mẹ́tẹ́ wọ́n ní kò sì dámọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn so máa záàbù yẹn orí ẹ̀ náà wọ́n sì wà jẹ́ fi ń takò ti jùmọ́ àti àṣírí náà àmọ́ wọ́n sọ mẹ́gbẹ̀ẹ́bí àdìsá ìnìkan sára yìí mi ti ọlọ́wọ́ bọ́kùn àlọ́wọ́ náà wà àwọ̀kọ́ tó ìkàrọ̀ àti là mi ti débẹ̀ wà ìlmọ̀ta yá mímọ̀ ẹni ọba ṣe tàyá mọ̀ wà náà ti sọ sọ́lá àti àwìtọ̀ ààrọ̀ àti ẹni títọ̀ ààrọ̀ rẹ̀ ọ̀kọ̀mplìtì tàbí ìrùn rẹ̀ ọ̀kọ̀mplìtì òun ni àwọn tó ṣe ìta sọ òní sọ́ọ̀ṣìbù alhajjáfì àdáyé ẹni tó bá ní hajjáfì dáyé tẹ́ǹpé nákìsù tọ̀hárọ̀ bàbí tàbí nákìsù sọ́lá so ní tó wá ń fẹ́ sọ́mbì ní wípé tí èèyàn bá wá jẹ́ ẹni tó ní hajjáfì dáyé àsìkò ọ̀run wá tó wọ́n wá wò pé òun dẹ̀fẹ́ rí dókítọ̀ ni o wọ́n ti fẹ́ bọ̀ alátàwọ̀sẹ̀ ẹni wákùtù mọ̀ wá sá lásìkò ọ̀run sálàyé mi ti so ṣe bí láàrin àsìkò yìí dókítà lè ti àtẹ́ǹdì sí mi tán sábà òun kọ̀rẹ́ẹ̀tì ní ti ń dàwọn láàmú yẹn kò ní wò yàn básìkò ọ̀run ti wọlé ìrún ti sọ̀nà ẹ̀rẹ́ lórí sínsì tó jẹ́ wípé ó ní ṣáàdà fún ìdá ìmọ̀ ní tí ó ṣe ni wípé ń tarí kọ́ ìdá ní pé kó mọ̀ sí pé kó mọ̀ sàlùwàlá fún gbogbo kọ́lọ̀ tábà kọ́lọ̀ sàlùwàlá ní kó kírun ni torí tó bá ní dókítà ó tètè ṣetán tí ò bá ṣetán tásìkò ọ̀run bá lọ́mọ lọ́wọ́ tí ó ti yé yìí sí ìlọ́jọ́ wọn sọ wípé wàlìmọ̀tà yá mímú ẹni bá ti tàyà mọ̀ kò ní sọ wípé ìbásìkò oúnjẹ ṣẹ̀wọ̀ díẹ̀ ṣe sùúrù àlepadà rómi ṣẹ̀kẹ́mù ti dáàbò àfún táìmù yẹn ó lè rí pé báyá ti bá ṣe sùúrù olómi kan tẹ̀lé kọjá bá tàbí kán mọ́ná dé ká pọ̀mpù mi bá tàbí tí bá ṣe sùúrù a lè sọ ẹnìkan lè máa lọ kí rómi tọrọ lọ́wọ́ rẹ̀ wàhákàdà wàhákàdà àzárù wáhìyànù bẹ́ẹ̀kì náà yẹn tí ó bá fọ́ọ̀lù sínú àjá tó ń dá ìmọ̀ kò ní wòye kò ń fẹ́ retí ṣe bóyá kí ní ó tẹ̀wà mọ́wọ́ dúró lónìí bí ẹ̀rẹ́ tẹ̀ rárá ó náà ó kírun òun ni yùsọ̀ lóòna àwọn méjèèjì mọ̀tàyà mẹ́mọ̀ ní ọ̀ náà kí sọ̀sọ̀ láà náà kí sọ̀tọ̀ àárọ̀ ni wọ́n kírun kàwá ìrì hí gẹ́gẹ́ bí mùsùlùmí mi tó yàtọ̀ sí wọ́n sì kírun mi wọ́n ìrì tààkiri láì lọ́rùn lára só ti ẹni sìn onye a wọ́n àwọ̀kọ́tù ha so àwọ̀kọ́tù ha yẹn yóò dá náhàyè torí pé rẹ̀ ní náhàyò tó wà nínú àwọn sí ha kéèké ṣe tàfí sọ́tí yẹn nìsín ìtumọ̀ rẹ̀ nù wíyára náhàyò yẹn Allahumma àyàfi tó bá ṣe rí pé kàrọ́hà tí wọ́n gbà lérò mẹ́yìn kàrọ́hà tó tahrim ọlọ pọ̀tọ́ ẹgbẹ́ kàrọ́hà tó tanzih ni ọlọ tẹ́fẹ́ tí wọ́n yàtọ̀ láàrin méjèèjì náà so wa ọkọ̀ tó náà yìí àwọn àsìkò tí sẹ̀rí akọ fún wa pé àgbọ̀dọ̀ kírun bẹ̀ báyìí ni ẹ ṣe já discourse yẹn àsìkò tí sẹ̀rí akọ fún wa pé bẹ̀ yẹn méjì ni alákọ̀ọ́kọ́ wákàtù náà yìí mọ̀wọ́sà wákàtù náà yìí mọ̀wọ́sà ẹlẹ́ẹ̀kejì ní wákàtù náà yìí mọ̀dọ̀yàpọ̀ wákàtù náà yìí

وني سمعت رسول الله صلى الله عليه وآله وسلم يقول مدبطة نبع محمد صلى الله عليه وآله وسلم صديقين لا صلاة بعد الصبح لفظ مسلم لا صلاة بعد الفجر تبا دي كما الفجر تبا دي كما الصبح قاعد بدو كما حتى تطلع الشمس تتتون في اليوم tó ti tí ó yọ tí ó sì gbéra sókè ní tìmọ̀ wà láàṣọ látàbá adàlmọ́gbé bí ṣáàtà rí bàṣán mọ̀ wá sáà ni kò sí sí ìran akínyànná fílà má lẹ́yìn ìgbà tá bá ti kíra àṣàrì tán títí tí ọ̀rọ̀ ní wọ́n fi wọ̀ àyàfẹ́ tó bá yẹ pé àṣírí tẹ̀ òkè wọ̀ṣọ́mṣó mọ̀ tẹ̀fẹ̀ àti tó ti yá ọmọ tẹ̀fẹ̀ àti tó wà ní ìdásókè náà ṣùgbọ́n wákùtù náà yìí mọ̀ bẹ́yà wọ́n dọ́wà ní hadith ọkọ̀bà àbún amir nke sàlásù sàáàtì àsìkò mẹ́ta kan bẹ كان رسول الله صلى الله عليه وآله وسلم ينهانا أن نصلي فيهن Ànábì kọ̀ ká kírun láwọn àsìkò mẹ́tẹ̀ẹ̀ta wà á nàkọ̀bọ̀rọ̀ fìhìn nàmọ̀tánà ó sì kọ̀ ká máa sin àwọn òkú wa lásìkò náà ẹ máa wọ ṣíyínà tàtọ̀ lówó ẹ̀ṣàm nígbà tó ọ̀nà bá yọ ṣẹ̀gbẹ́ kí ni fi ẹ̀ẹ̀kan yẹn sọ ó ní ní ìgbà tàbá kí fájàrí tán tó òun ó fi yọ ogun àbí ogun tàbá kí fájàrí tán akíyèmọ̀ àsùnbàtàn títí títí títí tó òun ó fi yọ ara wa tó náà yìí ni o àbí tó bá ti pé ọ̀ràn yẹn lọ fẹ́ kí lásìkò tó jí sásìkò yẹn ló fi tó ní ọ̀sọ̀ ṣùgbọ́n ìsọ ike nígbà tó òun bá tún wá yẹn náà tán náà ọ̀dọ̀ ọ̀rọ̀ kí wọn ṣáàtì àtọ̀rọ̀tẹ́fà títí tí ó fi kó ní spọ́ọ̀tù tó jáde so wá tó náà yìí náà lónà ṣùgbọ́n mọ́dọ̀ yà pété mi kàkọ́ wàṣíìnà bẹ́ẹ̀ náà ni ìgbà tí ọ̀nà bá wà ní déédéé ta sọ lẹ́ẹ̀kan ṣáàtì àtàzóòlẹ̀ ṣàm títí fi yàtàrí ìgbà tó bá wà ní bí tàbí ní ẹ̀rí pé lẹ́yìn kò sínú méjèèjì tẹ̀kan kàkà kò sínú méjèèjì tàkà ní hadith ẹ̀kan so wákùtù náà hìyẹ mọ̀ dọ̀yà kọ̀ wọ̀ṣẹ́ ìnà tàtà dọ́yà fún ṣàmùtú lẹ́gbòrò ẹ̀rí pé tẹ̀kan sọ wípé látẹ̀yìn làásàrè títí dìgbà tó ràn ọwọ́ bọ̀ eléyìí sọ wípé nígbà tí òun bá yẹ̀sẹ̀ fẹ́ wọ̀ yẹn hadithu imam muslim ní oṣù lálàáfí so yíba wọ́n ni wà ọkọ́tù ìkàrọ́ ha ọkọ́tù náà tó jẹ́ kí náà yẹn tàhírímù ní بعد الفجر حتى ترتفع الشمس àsìkò wo nìyẹn wọ́n ti kún méjèèjì papọ̀ ẹ rí pé ó fi àsìkò tó àwọn lẹ̀ lọ síbi àríkò ìrìtìfà so ó túnmọ̀ sí pé àsìkò náàyì tó jẹ́mù wá sáà àti tó jẹ́mù dáwíyà méjèèjì lọ pọ̀pọ̀ torí pé látẹ̀yìn àsùnbà àdìgbà tó òòrùn ó yọ mọ̀ wá sáà nìyẹn látìgbà tó yọ dìgbà tí ó gbéra sókè mọ̀ dáwíyà nìyẹn òun wá kó pọ̀ ó ní hátì àtàrútẹ́fẹ́ ìgbà tí òòrùn ọ̀bá tí ìyàtà ìtọ́ ìṣẹ̀fẹ́ yàtà ìtọ́ wà ní dédé bíi wọ́tù láàyè náà lónìí ó dìgbà tó bá yẹ àtàrí yẹn tán ṣùgbọ́n kiri tí ó yé bá wọn bàbá àdẹ làásọrí bẹ́ẹ̀ náà ni lẹ́yìn ìran làásàrè fàtí àjáwọ̀ rọ́bà títí tí ó fi wọ̀ plus two plus one kí ni ó fún wa báwọn five ni hàdà wa sallallahu ala muhammadu wa alihi wa sallam muhammadu kẹsàn-án láyé